بشر بأفضل أيام الدنيا وزينها فقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم الفجر وليال عشر وأمرني بالذكر فيها فقال واذكر الله في أيام معدودات هو الذي يقول ويذكر اسم الله في أيام معلومات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل أفضل الأيام عند الله يوم الجمعة صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واغتنموا فرصة يوم عرفة هو من أفضل أيام الدنيا إن لم يكن أفضلهم قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن ينطق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا يزنو ثم يباهي به الملائكة ويقول ما أراد هؤلاء أخرجه مسلم عباد الله ادعوا الله في هذه الأيام لا سيما يوم عرفة يقول صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا ونبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء وصححه شيخنا الألباني وفي بال كلامه أخذ صالح عباد الله صوموا يوم عرفة قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله وسنة وسنة التي بعده وفي رواية يكفر السنة الماضية والباقية مسلم قالت عائشة لولا النبي صلى الله عليه وسلم من من السنة يوما أصومه أحب إلي من أن أصوم يوم عرفة عباد الله يعلم أن يوم النهر أفضل أيام العام على اختلاف أهل العلم وهو يوم الحج الأكبر كما في قوله صلى الله عليه وسلم أفضل الأيام عند الله يوم النحر ثم يوم يوم القرن أخرجه البخاري ومسلم يوم القرن هو يوم الحادي عشر وفي سنن أبي داود أن رسول الله صلى الله عليه وسلم قال يوم الحج يوم يوم الحج الأكبر يوم النحر عباد الله يحرم صيام العيدين عيد الفطر وعيد الاضحى لان النبي صلى الله عليه وسلم نهى عن صيامهما بما في الصحيحين انا بسعيد مع رسول الله صلى الله عليه وسلم انه نهى عن صوم يومين يوم الفطر ويوم النحر وعن ابي عن ابي قال شهدت عند مع عمر بن الخطاب رضي الله عنه فبدأ الصلاة فبدأ الصلاة قبل الخطبة ثم قال إن رسول الله صلى الله عليه وسلم نهى عن صيام هذين اليومين أما يوم الأضحى فتاخذون من دم نسككم وأما يوم الفتن فتفتنكم من صيامكم أخرجه البخاري ومسلم عباد الله وهكذا يحرم صيام ايام التشريق وهي الايام الثلاثه بعد يوم الاضحى من شهر الحجه بقوله صلى الله عليه وسلم ايام التشريق ايام الاكل والشغل قال حكيمة كان يستحق ان يقال في ايام التشريق ربنا اتنا الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله لا تنسوا التكبير والتعليل والتحليل إلى غروب الشمس في يوم الأخير في أيام التشريق كقوله الله أكبر الله أكبر لا

àti àwọn olùmẹ́wàá kan àwọn olùwọ́n ní àwọn olùmẹ́wàá náà òun náà ní aṣáájú rẹ̀ fíjà àwọn ọjọ́ mẹ́wàá tó ń ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ nínú oṣù ẹlẹ́kẹ̀jìlá làwọn àtẹ̀ báyìí tó sì pé ọjọ́ kẹfà nínú oṣù kejìlá oṣù hajj ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ọpẹ́ ni mo lẹ́ẹ̀kan sí ọba tó pé Ọkpa alábẹ̀kú k'ama ká máa ń tó ọmọ ọlọ́wọ́ bá ń bẹ́ máa ń tó ọmọ ọlọ́wọ́ bá ń tó ọmọ ọlọ́wọ́ bá ń sọ báyìí ní ìṣúwájú ìṣúwájú ti pé wá tó ìyá ní tí ọba ní àwọn ọjọ́ ní ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá oṣù nàìjíríà táwọn ní ìyàwó tó ṣe àwọn ọjọ́ mẹ́ta tó wà lẹ́yìn ọdún nínú sọ́wọ́tò hajj ní ààrẹ èsì rẹ̀ ọlọ́run bá ní pé wọ́n lọ́ọ̀rì àyíká ní máa ló máa àwọn èèyàn máa mẹ́tí ọlọ́run ọba wọ́n máa ọlọ́run ọba tóbi láwọn ọjọ́ tá a ti àwọn olùmọ̀ nípa àwọn ọjọ́ tá a ti yìí aṣọ àwọn aṣọ àwáyé aṣọ ìdíjà àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ìdíjà òun ní ẹ̀dẹ̀ ìyáàmì máa lò máa ṣùgbọ́n ìyáàmì máa lò rẹ̀ òun lọ́jọ́ kọkànlá kejìlá kọkànlá àṣọyẹ ọlọ́wọ́n bá nínú ìjọsìn òṣòro bákan náà lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí sọ̀rọ̀ ọba ní ṣe ìṣọ̀rọ̀ ọba ní ẹni tó ti pé ọ̀sán nínú ọ̀sán náà rọ̀ after the ayélujára tó sọ ọjọ́ tó lọ́lá jù nínú ọjọ́ lọ́dọ̀ ọlọ́run yọ ìjọba a èyí ẹ̀dùn ìjọba èyí ta wà bẹ̀ lónìí ó jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n yára wọn ní ìmà wípé sí òjò ọjọ́mà lọ́dọ̀ lájọ ní àbí òjò àgbà èwo lọ́dọ̀ lájọ nínú nínú ọjọ́ nínú òjò ọjọ́mà àti òjò àràfà àbájáde méjèèjì òun náà nígbà àwọn olùmọ̀ wọ́n sàlàyé

èyí tó ṣe pé ọjọ́ mẹ́rin ló kù báyìí ọjọ́ máa bọ́ sí ọmọ ìsìnlẹ́yìn òjò mọ́ndé fi ṣe náírà sàárà wọ́n wà mí àfọlá ìyá mi dúnìyà nílá mi ẹ̀kọ́ lọ́dọ̀ bọ̀ òun sì náà tọ́tọ́ lọ́lájú nínú àwọn tọ́tọ́ lọ́lájú lọ́wọ́ tí ọ̀gá jẹ́jẹ́ fún òun lọ́lọ́lájú pátápátá nínú àwọn tọ́tọ́ lọ́lájú lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àti ọjọọ ọdún èwo lọ́lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ọjọ́ ọlọ́lọ́lá jù nínú ọjọ́ kẹsàn-án oṣù tèmi jẹ́ táàpé ní ọjọ́ àràbá táwọn alálàájẹ ọgá àràbá mẹ́ àti ọdún èyí tí àwọn alálàájẹ ọkùnrin bákan náà tó ti tọ̀wá ìfàánà mẹ́ bákan náà tó ti fi wọ́n fa wọn gé bákan náà tó ti fi wọ́n sọ̀kù olùwọ́n ní pé nínú ọjọ́ ọdún léyà àti ọjọ́ àròfá èwo ló ní lọ́jọ́ nínú méjèèjì wọ́n fi mọ̀ sọ̀rọ̀ àwọn lórí ẹ̀ ìmọ̀mù ọ̀ṣá bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ yọmọ àròfá yìí òun ló ná dájú kódà lọ́dọ̀ àwọn òun ni ọlọ́wọ́n bá pè ní yọmọ ẹ̀jẹ̀ àkùbá ọjọ́ ajé tó tóbi jù torí pé ọjọ́ náà àwọn mùsùlùmí kójọ sáré ká lórí ìjọ àròfá tó ti kó mọ́ àbẹ̀lọ́wọ́ nígbà tí àwọn jùmọ̀ olùkọ́lá náà àwọn Abu Hanifa àti Imam Malik àti àfọwọ́ Ahmad bin àtàwọn mìíràn tí wọ́n sọ̀rọ̀ pé òjò tó lọ́lọ́lá jù nínú àwọn ọjọ́ lórílẹ̀ yìí pẹ̀ anábì sọ̀rọ̀ sọ́nà láti fẹ́ fún wa lóòjọ́ ọ̀fà bákan náà ọ̀sẹ̀ fẹ́ fún òjò náà anábì sọ̀rọ̀ sọ́nà sọ fún ó ní pé máa ń yẹ ọmọ ẹni kò sí ọjọ́ kan ní ọjọ́ àkàrà òbí hányìn ti kọ̀ lọ́rùn pé ní áfíà mẹ́ta náà ìyọ́ mi á wà báyìí. tọ́wọ́ ẹ̀kọ́ náà wọ́n bá yẹn yọ ọ̀pọ̀ fún un náà kúrò lọ́rùn lọ́rùn ọmọ ẹ̀dá tí ọ̀pọ̀ fún un náà sọ́nà ọ̀pọ̀ fún un náà kò lọ́rùn wọn tí wọ́n wà á pọ́ ọ̀pọ̀ bá yẹ wọ́n ìṣègbò ni ó ṣe pọná ìṣègbò lọ́wọ́ ló ṣe já nínú wà ní kọ̀kọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá di òjò àwàfà ọlọ́wọ́ ó tún àwọn ọ̀yẹ́ rẹ̀ yóò sùn sí yóò sì jẹ́ nígbà pé pé yọ ọkùnrin náà kù lọ́rùn ẹ̀ àbíbí àkọ́nàmọ́ sọ́ọ́lá sọ́tà wọ́n tó wà nínú ẹ̀wọ̀n ìgbàjẹ́jọ́ lọ tó gbà yorùbá àgbẹ̀lẹ̀ ìlú mọ̀nà ìkà débi pé àwọn èèyàn níjọ́ náà wọ́n máa wá bọ̀ làwọn ti súnmọ́ lọ wọ́n máa ń fi wọ́n ṣe yẹ ọlọ́run ká máa fi wọ́n ṣe yẹ lọ́dọ̀ àwọn màláìkà báyìí pé àwọn màláìkà sì máa sọ báyìí pé má àwọn ọjà òyìnbá kí làwọn yìí kí ni wọ́n fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọn gan tó fi wá jẹ́ kí wọ́n kó jọ sáyé kan náà pẹ̀lú aṣọ kan náà lákòókò kan náà tá àwọn ọlọ́lá nínú wọn yàtọ̀ sólóṣù tá àwọn àgbàlagbà nínú wọn yàtọ̀ sọ́mọdé tá àwọn yàtọ̀ bákẹ́lẹ̀ tá a mọ ẹni tó ti pé ń pẹ́ ọlọ́run padì mú wọn yàtọ̀ sí tí ò páyà tá a ọba nínú wọn yàtọ̀ sí jóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí mú wọn tó láyé kan tí wọ́n sì máa bẹ ọlọ́run ọba àwọn màláìkà wọ́n máa wá ní ìwé máa ń àrọ́ ọjà láwùjọ kí làwọn ẹni yìí kí wọ́n ní wọ́n kí ni wọ́n ní bùkátà sí kí ni wọ́n wá lọ́dọ̀ ọlọ́run tó fi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfa àkóso ìlú ẹ̀kọ́ ìlú ìjáde ní àdéhùn one thousand three hundred and forty eight àwọn àtàjẹ́ sọ àwọn ọjọ́ tá a wà ńbẹ̀ tó ní jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù jẹ́ ọdún one thousand four hundred and thirty nine tí àlejò wa Muhammad sọ̀rọ̀ àlọ́ sọ́dà tó ṣe jẹ́ láti ìlú Mákà lọ sí ìlú Màdínà nínú ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún one thousand four hundred and thirty nine àwọn ọjọ́ tá a wà ńbẹ̀ yìí láti ìjẹ́fà àwọn ọjọ́ kẹrin tó ti pé ọjọ́ tó lọ́lá àwọn ọjọ́ kẹrin tó ti pé ẹtí yọ wá bọ́ọ̀n wá owó bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀n wá ipò bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀n wá àlàáfíà bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀n wá ìsìnkú bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀ wá ìmọ̀ bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀ wá sùúrù bẹ́ẹ̀ wọn bá ń bẹ̀ bọ́ọ̀ wá gbogbo tẹ́lẹ̀ wá ní ayé dáadáa bẹ́ẹ̀ wọn bá ń ná àwọn ìjọba ẹ̀wá yìí jùlọ òjò àràfà òjò àràfà níbi ọ̀sán mọ́sá àdá àdọ̀sọ́dá ó pàtàkì ẹ̀ púpọ̀ ìsì máa ń bẹ náà wọn bá ń bẹ púpọ̀ níbi tí ọ̀kan náà wọn rọ rẹ̀ onípe ọ̀rẹ́rù tó áyè ńlá àbùyá máa àràfà àjọ àtúntò rẹ̀ jù tí ni ọ̀sán fún wọn ṣe òun ní ẹ̀yìn àjọ àti ìlọ sí ìlú ìjọ àrọ̀fà ọ̀rẹ́rù máa kó tù ránà wọ́n nà lè yí olè ní kọ́mílì inú àwọn àjọ àti tí ni àyẹ̀ni ti máa ń ṣe jù tó lóore jù tí máa àtàwọn àlejò tó sáájú mi lọ lé oorun kìí mi ní káwọn òun náà ní gbólóhùn náà ní ní ìlú náà ṣe ní hàn ṣe sọ́tà ó tún àtúnyẹ̀ fún wa àwọn tó ti lọ sáájú ó tún fún wa pé àdúrà tó lóore jù tó ẹnì kí wọ́n yìí jẹ́ àtẹ́bí lórílẹ̀ èdè ibẹ̀ àyà àfikúnṣe tó ń tọ̀ láti ayé ló ti mọ̀ bá lójú ẹlẹ́tì jẹ́ tó ń àyà àfikúnṣe tó ń tọ̀ ọlọ́run bá pàtàkì rẹ̀ ju gbogbo ẹni tí ìpè láyé lọ gbogbo àwọn ẹ̀dá dámọ̀ tó bá kù lórílẹ̀ ayé àdébì kan lásán ó ń tóbi lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ènìyàn yòókù lọ gbogbo ẹni yóò tàbí ẹni ráńpẹ́ lálẹ́ ilé ọlọ́run àwọn àdébì ọlọ́run ọba yìí lára àdúrà tó máa ń ṣe lóòjọ́ àrọ̀bá níbi ọmọ ọmọ sọlá sọlá ó sọ̀rọ̀ ìfún wa pé ọmọ ìwọ máa wọ́n tó àná wọn nàbí yóò nàbí kọ́wọlé nínú àdúrà tí máa ń ṣe tó lóore jù nínú àwọn àdúrà tí máa ń ṣe lóòjú àwàwá èyí àtàwọn àmẹ́rin tó ti lọ sáájú mi òun náà ní gbólóhùn láì kára ìlú náà wá àjàbọ̀ láṣẹ ní ìgbàlá ìyàwó ní kò lọ́dọ̀ hàmdù ọ̀pọ̀ ọ̀dọ̀ kò lè ṣe ìwọ̀n díẹ̀ tí mi ló gbé àbísí ṣe ló ń tẹ̀ ṣùgbọ́n ti sùn náà dáa. ẹ̀jẹ̀ ká mọ́ tuntun tó bá di òjò àràfà sí òjò mọ́ńdé lọ́nà rẹ̀ òní nínú àdúrà tó gba ẹnu wa gbogbo ọjọ́ ìwú bá ń ṣe bá wà nínú oko bá wà níbi iṣẹ́ ọwọ́ wa bá wà nínú ilé ìgbàdé àwọn bẹ́ẹ̀ ìhámù ìdè pé ó ti gbẹ ẹnu wa láti jẹ pọ̀lú tí wọ́n ti ní ká máa rí. nínú àwọn àdúrà tó wá jẹ pé àwọn amúnáwó gbúdú gbúdú jọ ọ̀rọ̀ pa gẹ́gẹ́ bá lẹ́nu ti sọ fún wa yìí nínú ìkọlùkù bá ti yàtọ̀ nínú náà wọ́n mi dàbò láti rí ìkàlá ìkúlù sọ̀rọ̀ ìhámù ìwà ìyàwó ìṣe ìyẹn ká máa gbé nínú dáadáa nínú sábìbì máa ń ṣe ìnáwó òjò sẹni tó ti bá àgbà ló gbẹ kágbá rẹ lọ́jọ́ náà yàtọ̀ sí pé àwọn ọjọ́ tá a ti ń lòwò láti dẹ́fà àwọn ọjọ́ tá a láǹfààní kágbá rẹ bẹ̀ ṣùgbọ́n òjò àrọ̀fà wọn tún ká pàmò ọjà tọ́lọ̀ bọ́sọ̀ òjò wọn ń dé àwa fún ní ọlá méjì lẹ́ẹ̀kan náà ìyẹn ní pípa bá gbára àlàfà ọdún yìí kájẹ́ nìkan tó ń pa á ní nípa pé ìgbára àrọ̀fà nípa òjò mọ́ndé àgbàlá dábẹ́jẹ́ ìpapọ̀ lẹ́ẹ̀ka náà lọ́dọ̀ ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá alátìmọ̀ fún àwẹ̀ àrọ̀fá gẹ́gẹ́ bí àdébí àwọn ọmọ sọ́ọ́lá sọ ti sọ fún wa onípèsè yàmù yàmù àràfá ẹ̀ ní àwẹ̀ àràfá àtẹ́tì ọlọ́lọ́ ayò káfí wọ́sálẹ̀ ẹ̀lẹ́tì gọ́ọ̀nà wọ́sálẹ̀ ẹ̀lẹ́tì ìgbàlá èmi ọlọ́run náà ẹ̀rẹ̀ mo jẹ́ tó wá ẹ̀kọ́ jẹ́ máa fi kọ́lẹ̀ fún yín òun náà ni pé wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ ẹ̀ṣẹ̀ ọdún kan èyí tẹ́ títẹ̀ bákan náà ẹ̀ṣẹ̀ ọdún kan èyí tẹ̀ nílò rárá wọ́n máa fi pa rẹ́ àwọn olùmọ̀ wọ́n ní bí ọdún kẹta nílò tó bá wá jẹ́ pé ọbẹ̀ èèyàn lẹ́sẹ̀ lọ́rùn rárá tẹ́lẹ̀ ńkọ́ kò sẹ́sẹ̀ kẹta nínú séèyàn wọ́n ní pé irun tí ó ṣẹlẹ̀ náà ni pé ọdún ti ń bọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́mọ̀ ẹ̀dẹ́ àwẹ̀ ọ̀rọ̀ báyìí yóò ti gbà yẹn lẹ̀ yóò ti jẹ́ ìsọfún yẹn kúrò láti jẹ́ lórí oṣù náà lábẹ́ nígbà tí ìgbà gba àwẹ̀ ọ̀pá àwẹ̀ ọ̀ká ẹ̀wù dáadáa ti fẹ́ bẹ́ẹ̀ ilé ìfọ̀lákò látọ̀dọ̀ ọlọ́run lórí àwọn àníbi wa Muhammad sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ òṣèlú òṣèlú ẹ̀sìn tó ní dá tó ní náà àdúgbò fọlọ́wọ́n ọ̀la lórí ilé ìdí ìgbà àlọ́ pàápàá jùlọ pápá mùsùlùmí inú ọlá inú oore bí parí lára ìjẹ́lẹ̀ wa Muhammad sọ̀rọ̀ lọ́dọ̀ sọ́dà òun náà ní pé gbàgbé ọjọ́ kan ọ̀gbàlá látọ́pọ̀ rẹpẹtẹ gbàgbé ọjọ́ kan ọ̀gbàlá látọ́ buhariya títí ládàá òun ní pé wọ́n bá ti gbàgbé àrọ̀fà wọ́n pa ẹ̀jẹ̀ ọdún kẹrẹ́ wọ́n pa àrọ̀fà bákan náà ọdún kẹyìn tó tí ì lò wọ́n jẹ́ nìkan ti ṣe pé lọ àkókò níbi àwọn ìṣẹ̀ pàápàá jùlọ àwọn aisha ìyàwó àdébíyà muhammad sọ̀rọ̀ náà lọ sọ̀rọ̀ láti wàá ti gbọ́wọ̀ lọ́dọ̀ àdáde onífẹ́ máa ń bí nàìjíríà kò sí nínú ọdún yàwó mọ̀ náà sóhùn o ọjọ́ kan wà náà sóhùn yàwó mọ̀ wà tó jẹ́ ìgbà rẹ̀ ìjọ máa ń tẹ̀lé rẹ̀ láti gbà á níbi tí mo níbi ọjọ́ náà lé ọ̀tàdì yàwó àyíṣà àgbàdédé níbẹ̀ torí pé wọn láti bẹ́ẹ̀ ọwọ́ àlàyé abẹ́ bákan náà níbi ọmọ ọmọ sọ̀rọ̀ àlùsọ́lá lára rẹ̀ sọ àníbi àwọn àyíká àwọn alájí nìkan ni wọ́n ṣe léwọ̀ táwọn ọmọdé ọgbà lóde ọ̀rọ̀fà torí pé òde ọ̀rọ̀fà àti ìkálọ́jọ́ ọdún tí wọ́n ní ọjọ́ ọdún tí wọ́n ní àwọn bàbá ẹ̀ wọ́n ń takúkọ́ láàárín ara wọn títí tó lè ní bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ lápá wà lárọ̀pá àbí ọ̀gbà rẹ̀ ọ̀sẹ̀ nínú àwọn tó jẹ́ ìyá ọmọdé fásitì tó jẹ́ ọ̀kan nínú àwọn ìyàwó ọ̀nkọ́ nínú ọ̀kan mọ́sálásá rẹ̀ pẹ́lá ìyàwó àtúrà sọ́nà ìpọ̀tálẹ̀ tó jẹ́ ìyá àlùfáàdì ìyá àlùfáàdì òun lọ́wọ́ jẹ́ pé ó pé wàrà ọwọ́ anúmọ́lá ọ̀gbẹ́ fún àlẹ́bí ọ̀kan mọ́sálásá rẹ̀ sọ́dá ó sì wà lórí ìtura

ẹjọ́ lọ mọ̀ nípa pẹ̀lú àkọjọ́ tó tọ́lá òun náà ló yọ ọdún ṣe ọjọ́ ọdún ní yàgàgà ọjà ọ̀pọ̀ àwọn ọjọ́ lọ́wájú síwájú wọ́n ti sọ̀rọ̀ ẹ̀kọ́ ọjọ́ yàwó gẹ́gẹ́ bí àti àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́ sọ́nà ìyàwó ní ìtàkùn ọjọ́ tó ń tọ́lá ọjọ́ ọlọ́run ẹ̀rọ kọ̀ǹtínátà tó ń pèyàn ọmọ ẹ̀yìn náà wà ọjọ́ ọjọ́ kẹfọ́fẹ́ òun náà ti lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kejì ọdún léyà ọ̀là ń pè ní ọ̀nà ó ti ká olùwà ó ti gbé àwọn ọjọ́ kọ̀ọ̀kan yìí wọ́n fún wọn ní ó gbọ́ pẹ̀lú ó fún wọn bẹ nínú tíá ọjọ́ keje èyí tó ọjọ́ ọ̀la tó máa mọ ọjọ́ tó pọ̀ látàwọn bẹ̀rẹ̀ ọjọ́ hajj ìyẹn tọ́jọ́ kẹjọ ló máa bẹ̀rẹ̀ hajj pé gbogbo ẹni yóò bá bẹ̀rẹ̀ hajj lọ́dún yìí ọ̀túnla ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀túnla sunday sílẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ hajj wọn. ọjọ́ ọkọ̀ lára rẹ̀ wọ́n máa ń pè yọ́ọ̀mù ìnáfọ́ yìí iná ni wọ́n máa ń pè torí wọ́n kálukú yọ́ọ̀mù àwọn tó kò wọ́n ti àtàlùyà ọjọ́ tó wá tẹ̀lé yọmọ àtàlùyà òun là ń pè ní yọmọ àràfà ọjọ́ tó wá tẹ̀lé yọmọ àràfà òun là ń pè ní yọmọ nàṣà àwọn yọmọ ìhẹjẹ àgbà òjò ọdún òjò òwúrẹ yọmọ ìbàdìhà ọjọ́ tó ìfà àwọn àdúgbò rẹ ọjọ́ òjò ọdún ọjọ́ tó tẹ̀lé bí ìtẹjọ mọkànlá ọ̀sẹ̀ ọdún òun là ṣùgbọ́n ọjọ́ tó tẹ̀lé yọ ọmọdé ọ̀rẹ́ àtọ́jọ́ tó tún tẹ̀lé ohun mẹ́tẹ̀ẹ̀ta wọn kó papọ̀ ẹ̀yìn ọdún wọ́n ń pè ní àyíká tẹ̀sírì àyíká tẹ̀sírì wọn àtàlẹ́ ní pépé wọn ní pé torí pé àwọn alára ẹ̀sìn náà ọjọ́ yẹn wọ́n lè fi òòrùn yọ kótó ní wọ́n lọ sọ́kù wọ́n lè kó òòrùn yọ kótó ní wọ́n lọ sọ́kù kódà àwọn fi wọ́n lè kó òòrùn yẹ àwọn mẹ́sàn fún tó wọ́n ń pè ní àyàmọ̀ tẹ̀sìrì òun náà ti pé yíyọ òun nígbà náà yóò lè ká òun lè máa fún àwọn ẹran wọn kì láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n fi ìyàwó kìíye. àlùmọ̀hẹ́ nínú sọ́dọ̀ náà mi dá owó àlejò Muhammad sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ìpè yàwó rẹ̀ á jẹ́ àkúrọ̀ ọjọ́ wákàtí ó sàn lọ́wọ́ bá àwọn ọjọ́ yìí wọ́n wá sí ilé wọ̀ gbọ́dọ̀ sáwẹ̀ bẹ́ẹ̀ òjò ọdún léyà òjò ọdún túnú àwẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà wẹ́ bẹ́ẹ̀ o nínú àwọn tí àwọn sùfí ń wá sí ìsìláàmù nínú àwọn abòwú tó ń wọnú ìsìláàmù lónìí òun ẹ̀ ní àwọn ọjọ́ méjèèjì wọn a máa gbà wẹ́ bẹ́ẹ̀ kọ́dà wọn fi lágbèrè àgbèrè ńlá fún ọlọ́run ọba ìwọlé àgbàwẹ̀ jọ́nà kó lè bá ìdásáájú gbogbo àwọn ẹ̀dá kó lè bá àkọsípò gáwọ́sù kó yà kó lè bá àkọsí ipò àwọn ipò àwọn ipò tí wọ́n fúnra wọn lọ́dọ̀ ara wọn tó sì jẹ́ pé ìwọlé ṣùgbọ́n àgbọ̀dọ̀ gbàwẹ̀ lọ́jọ́ ọdún súnmọ́ àwẹ̀ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ gbàwẹ̀ lọ́jọ́ ọdún ìléyà kí la wá fà náà gbọ́dọ̀ gbàwẹ̀ lámọ̀jọ́ yìí àlẹ́bí

bí wọ́n sọ pé wọ́n fa àtẹ̀lera wọn ọjọ́ náà ọgbọ́dọ̀ gba aláìláì ọgbọ́dọ̀ gba ọ̀làwọ̀n ọjọ́ náà ṣe ìwọ̀ ni nínú àdéhùn àfọwọ́ àkókò bẹ́ẹ̀ wọ́n ní pé ṣẹ́yìn tó dà ní ìdààmú ọmọ ara mo ṣe mo kí wọn ọdún papọ̀ mọ́ wọn bàbá dà sọ̀dá àgbà ọ̀gbọ̀n ìlẹ̀kùtùbà ọkọ̀ọ̀kọ̀ kí wọn fún wọn náà tí wọ́n ti kó tó ṣe kútùbà báwa náà ti sọ àlọ́ nínú ojúmọ̀ ojúmọ̀ lákọ̀ọ́kọ́ gbọ́ síwájú ká tó fẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ọdún méjèèjì àkọ́kọ́ jẹ́ pé àkọ́kọ́ kí náà síwájú kútúbà bákan náà ọdún fún ọdún kútúbà péré náà ní ẹlẹ́ẹ̀kejì ṣe àárín àwọn tí máa ń lọ sí sí láàrin tiẹ̀ nígbà tó ní ọmọ wa kẹlẹ́ ẹ̀sán ọwọ́ ní ó sọ ọmọ pápá o kéèyàn máa ń mmiri láwọn ọjọ́ méjèèjì yìí o àmọ̀ ìyọ́mọ ní káfíà àpọ̀ wa sọ báyìí pé ẹ yóò lọ ọdún léyà kí n ta àkúgbọ́dọ̀ gbà wọ́n ní tiẹ̀ bàtà olówó náà ní ìlú nínú torí máa jẹ nínú ọ̀nà ọdún yìí jẹ́ pé àbàgbà rẹ̀ ń ojoojúmọ́ kó wọ́n nwoke ilé wọ̀ nwoke rẹ̀ lọ́jọ́ náà. ọjọ́ ọdún tún náà rẹ̀ òun náà ní pé ọmọ pé òun náà ní ọjọ́ èyí tó yẹ pé ẹgbẹ́ ṣe àyàtọ̀ àwọn wá pé a ti gbà ló fi jẹ́ pé ìpolongo àwọn ìjọ náà lọ sí àpapọ̀ máa ó ṣe kó ṣe ọlọ́wọ́ ọba sọ̀rọ̀ lọ́rọ̀ láti ṣe kó tágbára àwọn ọjọ́ yìí làbá wa rẹ̀ nìkan tí wọ́n fún náà tàbí bẹ́ẹ̀ pé tó bá bẹ́ẹ̀ bí náà tàbí òṣìṣẹ́ ọjọ́ ọdún mẹ́rẹ́ nínú àná gbọ́dọ̀ gba ọ̀rẹ́ o ọjọ́ lóye tó gbogbo àwọn mùsùlùmí gbà lọ́jọ́ náà ìrọ̀ ni bẹ́ẹ̀ ẹni ọkùn àti wọ́n tó gbà á ìjọ lè méjèèjì ẹni ọkùn àti wọ́n tó gbà á ìjọ lè méjèèjì tó sì ó ti mú yín jáde kó o sì máa kápò àjọyọ tẹ̀bá jáde sọ́kẹ́ rẹ̀ tẹ̀bá jáde mọ̀kẹ́ lórí rẹ̀ ọlọ́wọ́n ọba àforíjì rẹ̀ fẹ́ ó sì gba ayé ìgbòho tó bá yìí lọ àwọn tàbí ọ̀sán ọlọ́wọ́n ọba nínú àwọn ọjọ́ tí wọ́n ṣe léwọ̀ fún wa láti gbà wẹ́ńbẹ́ òun náà ní ajá mú tẹ̀sírì àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tọ́tẹ̀lé ọdún léyà àwọn ọ̀gbà wẹ́ńbẹ́ òun náà pé ní ajá mú tẹ̀sírì ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ìyẹn ọdún ta wà ní oṣù ta wà ń bẹ̀ láyé ìyẹn ni pé nígbà tí ilé ẹgbẹ́ jẹ́ yàwó ìṣẹ̀lá náà èèwọ̀ ní kọ́ gbà rẹ̀ lóòjọ́ àlà ọgbà èèwọ̀ ní kọ́ gbà rẹ̀ lóòjọ́ àlà méjì a tún máa ń gbà rẹ̀ lóòjọ́ àlà méjì àti sọ́dọ́ ti lọ fọ́nù àlà méjì ọwọ́ àwọn ti ọjọ́ kejìlá ọdún ilẹ̀ hijab èèwọ̀ àwọn ọjọ́ méjì ẹ̀ta ti ń bẹ lẹ́yìn ọdún léra àjẹmú akéde lọ́sọ̀rọ̀ lé àwọn ọjọ́ tá a fi ń gbé ni àwọn ọjọ́ tá a fi ń mú ni wọ́n àwọn ọjọ́ tá a fi ń gbó ọlọ́wọ́n bá tó lórí àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá bá àkọ́kọ́ ọlọ́wọ́n bá iná àwọn ọjọ́ náà ṣe ìlú àwọn ọjọ́ ọdún léyà òun náà ti fẹ́ fáwọn náà ṣé àbá ní àwẹ̀ gbèsè lọ́rùn ọ̀ gbọ́dọ̀ fi àwẹ̀ gbèsè rẹ sáwọn ọjọ́ náà àti fáwọn alára yìí nìkan tí ọ̀rọ̀ bá lé ẹrẹ pa níbi tí á dì rẹ lọ́dà wà ní agbáwẹ̀ ọjọ́ kọkànlá sí ọjọ́ kejì ọdún ọjọ́ kejìlá sí ọjọ́ kejì ọjọ́ kẹta ọdún àti ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹtàlá sí ọjọ́ ìwé abẹ́rẹ́ ìwọ́n gbàrẹ̀ láwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí nígbà tó bá tún dé ilé rẹ̀ náà yọ wá gba òbí ti padà kí ọwọ́ padà tẹ̀lé mẹ́wàá ilé ìyọ́ náà bá sọ ọ́ lẹ́kọ̀ọ́ fún wa nínú ìṣòro àtòkà kọ́ wa kí gbogbo ẹni yòówù tí ọ̀bá ní agbára láti pààyàn níbi tí a bẹ̀rẹ̀ pàápàá jùlọ ní pàtàkì ajá ní ìtàkọ́sọ́nà ilé ìkókè ọkọ́mọ láti ṣe lásìkò yìí tó ti bá ọkọ́ ti ń gbọ́ wọ́ná tí wọ́n ti gbogbo lè bá ṣe èyí tó wọ́n ìsàlẹ̀ sí àwọn àjì yòókù àwọn àjì yòókù àlèkùrọ́ àti àlèkùrọ́ àlèkùrọ́ tó ti pé ní ọjà àjì tèmi kan tó ti ti mú ọ́n bẹ́ẹ̀ àlèkùrọ́ èyí náà ni pé ìrẹsẹ̀ nìkan tó gbé èèyàn ọjà méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà iṣẹ́ kan èèyàn ọjà ní ẹ̀rí pọ̀ nítorí àwọn méjèèjì sálá kọ̀ọ̀kan lọ́la tó wọ́n lọ́jọ́ láti wọ́n lọ táàpé ìyá ti tàbọ̀ sọ̀rọ̀ á sì máa ń àwọn akọ̀sọ́ ọ̀dà ìpínlẹ̀ ọjọ́ àti òkè ní àsìkò wà wà pẹ̀lú ayé tí wọ́n tẹ́lẹ̀ kọ́ púpọ̀ lónìí. ọ̀dà jẹ́ ọ̀sán náà wà. àpá wà ní kírímà ọmọ tó wà fún àbúlá ní àpá. ó sọ̀rọ̀ ìlú pé sáré ìsàkàtọ̀ yorùbá lòun ẹ̀yà mi kẹsìlẹ̀ wọ́n mà lọ́lọ́lá púpọ̀ ọmọ àjà púpọ̀ nínú sínà lọ́mọ wa ní àwọn ọdún yìí nínú آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار wọ́n ní báyìí ní àlejò wa Muhammad ṣọlọ́dọ̀ ọ̀sán tí wọ́n ṣe ọ̀pá jùlọ nígbà tí àlejò àwọn ọ̀sán tọ̀wọ́ pèlè fáadọ́ nínú gbọ́dọ̀ tó ń sọ̀rọ̀ máa ń sọ jù ẹ̀mí ní tó rọ́bà ní àádọ́ ní fídíò ní hasana wákìlẹ̀ àṣírọ̀ ní hasana wákìlẹ̀ àlọ́rọ̀ náà wọ́n fẹ́ nígbà náà máa wí lọ́jọ́ kọkànlá ìgbẹ́jọ́ kejì ọkùnrin léyà àtọ́jọ́ kejìlá títí jọ́kẹta ọdún léyá àti ọjọ́ kẹtàlá títí jọ́kẹta ọdún léyá wọ́n fẹ́ kíkà àjọ ọmọ sọ pé ó ti dáadáa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار àkọ́kọ́ yìí kéré mà ó ní pé nínú àwọn àjọ àti wọn gbọ́ lápò òun náà ní àjọ àríwá bí àwọn àyàwó tẹ̀sílẹ̀ ọ̀tá jẹ́ òsàn lọ́wọ́ bá ẹ má jẹ́ àgbàdo nípa kí nígbà tí oṣù ìjà bá ti wọlé tó ti jẹ́ ẹjọ́ pẹ̀ bàbá yìí ní ká máa jẹ́ nìkan tá máa gbó gbọ́rọ̀ ọba tó di tó jẹ́ pé a máa kàpọ̀ mọ́ ọlọ́run a sì máa rí kọ́kọ́rọ́ wọn ọba pàpà jùlọ pẹ̀lú gbólóhùn tó yẹ kọ́kọ́ mọ́ tá a sábà ń wí sí àbá àbáyọ màsíwọ́ọ̀dì tó ti pé lẹ́nu الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر الحمد gbólóhùn wọn fẹẹ jẹ máa wí láti ìgbà tí a bá ti fẹẹ nígbà tí a ti rí oṣù níjà a lè fi rí láti ìjẹba òdìní ọjọ́ kẹfà báyìí lálàǹfààní kódà wọn fi wòye nípa àpá àbáyé wọn wà àti àpárá àbúrò rírà wọ́n jẹ́ nìkan tó gbé máa lọ ọjà àtàwọn mìíràn tí wọ́n ti máa lọ gbé àwọn nǹkan yìí láwọn ọjà wọn tó yẹ wọ́n máa wí báwọn yẹn ti gbọ́ wọn àwọn ní wọn máa wọ́n sọ̀rọ̀ nípa àpá àwọn ọmọkùnrin náà pé ní ìgbésẹ̀ àpá àwọn ọmọ òun náà ní pé yọ ọbẹ̀ pọ̀ sí agbègbè kan tó ní táwọn èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ yọ ọbẹ̀ sọ nínú tètè ní wọ́n fẹ́ jẹ́ káwa ní oṣù bẹ́ẹ̀ àfa àbújá ìjà ó lè wọ́n ní pé ní oṣù tí wọn òun náà ní pé wọ́n rí pé tí àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe kọjọ síbi kan pàápàá jùlọ náà wọn àdámọ̀ àwọn obìnrin tí wọ́n bá ti ń rojọ́ ẹjọ́ wẹ́rẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ́ ká máa sọ àwọn gbólóhùn ọ̀pọ̀ àjùlọ bàbá wa tó wá fi di òjò àrọ̀bá tó lè fi òjò àrọ̀bá bìlì yóò máa bọ́ sí òjò mọ́ndé bàbá fi kí àsùbá náà náà láti òjò àrọ̀bá mọ́ndé lọ òun náà ní ká láǹfààní tọ́wọ́ ajẹ́pá wa tẹpẹlẹ mọ́ a máa wí lẹ́yìn ìrù kọ̀ọ̀kan tá a máa sọ gbọ́dọ̀ gbọ́dọ̀ wọn bá tóbi tá a máa wí tá a máa tàbí wọ́n gbọ́dọ̀ bákan náà táwọn máa dúpẹ́ kọ́lọ́hún nínú àwọn gbólóhùn láti òjò bàbá ti káàrọ̀ bàbá ti kí àṣùbà nínú òjò àrọ̀pá tí wọ́n máa bọ́ sí yàmùlẹ̀ lẹ́yìn lọ́dún yìí ìyẹn lóòjọ́ mọ́ndé táwọn ti dáṣọ́ bá tán láti láǹfààní ká máa sọ tí tó fi di ọjọ́ kẹrin ọdún nígbà tí òun bá lọ ọwọ́ lásán láǹfààní láti má sọ wọn. kí ni wọ́n ti fi ọjọ́ ọdún léyà àwọn ọjọ́ mọ́ra àwọn èèyàn wọn tẹpá wọn púpọ̀ láti tẹ́tẹ́ ká máa dúró wọ́n máa wá láwọn ọjọ́ mọ́ra àwíyàn òjò ọ̀rọ̀fà òjò ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún àti ọjọ́ kẹrin ọdún láwọn fi sọ lọ láwọn fi sọ lọ òun yàtọ̀ sí ìtúnu àwẹ̀ ìtúnu àwẹ̀ ń jẹ lẹ́yìn bá ṣe jẹ́ ìgbẹ́ta táṣù máa ta títí tó fi di pé ìmáàmù fi jáde sí wa lóòjọ́ ọdún ìmáàmù fi jáde wa ní lómi ẹ́yìndì tí màá bá ibi jáde wa ní ẹ̀yìn láti jẹ́ pé àá ti dákẹ́ ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àti ìṣẹ́ a máa gbó ọlọ́run ọba ní tóbi láti ọjọ́ àkọ́kọ́ olùmọ̀tẹ̀lẹ̀ ìjà wọn kí nǹkan pápọ̀ fún wa nítorí bí a àṣùgbọ́n òjò àràfà a máa wá wí ní gbogbo ọgbà láàyè káàyè kíbikíbi tá a bá ti wà a wà lọ́nà ni a máa sọ àwọn anú mọ́tò wọn ni a máa sọ lórí ìjàǹkú wọn lọ́wọ́ a máa sọ bá àwọn anú ilé wa wọn fẹ́ jẹ́ máa wí pẹ̀lú gbólóhùn ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n لا إله إلا الله والله أكبر الله أكبر فلله الحمد nínú ẹgbẹ́ wa mi wọ́n ní àfa wa àbísọ ìdàkọ́dẹ́rì àtàwọn àfa mi wọ́n máa sọ pé ọ̀lọ́ àpọ̀lọ̀ àpọ̀lọ̀ àpọ̀ kẹ̀mí rọ nínú ẹgbẹ́ wa mi ọ̀lọ́ àpọ̀lọ̀ àpọ̀lọ̀ àpọ̀ kẹ̀fí rọ ṣùgbọ́n ẹgbẹ́ wa ilé òkú sí ẹgbẹ́ wa fa ọ̀lẹ́gbẹ́ sórí lọ́nà wo torí pàdé lọ Muhammad sọ̀tọ̀ àdàwọ̀ sọ́jà ó ní pé nínú àwọn ọjọ́ tó lọ́lá jù nínú ọjọ́ láyé òun náà ni àwọn ọjọ́ mẹ́wàá òun tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìjà fàfihàn òfin ẹ̀yìn ẹ̀pọ̀ níbẹ̀ lẹ́ni tó ṣe pé nínú tàbí nínú tàbí wọ́n tàbí wọ́n tàbí àwọn ìkó méjì papọ̀ pé tẹ máa jẹ́ ìgbẹ́jọ́ máa gbógbó ọlọ́run kan tóbi tẹ máa sọ gbólóhùn láti lọ́ọ́ tó ń kọ́lọ́ ọba tó fi nìkan ní ẹ̀mí òun ṣùgbọ́n ìwà yàtọ̀ pọ́mọ yẹn òun kó mẹ́tẹ̀ lọ sínú Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar ìtàn ìparí ìdẹ̀rẹ́ ní pé ọdún ìjọ ìhàmùjẹ. Àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbà kan wà pàtó látọ̀dọ̀ rẹ̀ pé báyìí lágbọ́dọ̀ ti máa sọ ṣùgbọ́n àwọn àfáà wọ́n kẹ́fìn rẹ̀ lọ́dọ̀ àwọn sàádà nẹ́rì sọ̀tọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sọ̀tọ̀. Yàtọ̀ sí àwọn tá a ti dé báwọn àwọn bàbá wa táwọn sábà máa ń sọ gbogbo ara ní ńlá tó máa sọ lóòjọ́ ọdún rárá o rárá o gbogbo àwọn yẹn àmì ìlú kájà tuntun dé ọ̀rọ̀ fún àwọn yẹn. Títẹ̀lé wájú ọ̀dà àwọn sọ̀tì àyẹ̀lì òun náà gbọ́dọ̀ wọn lọ akọ̀nà akọ̀nà akọ̀nà ìlànà ìlànà wọn ò tí ì kápá rẹ̀ fún wa kí tó fi di bàtà bá tí wọ́n bá àpẹẹrẹ òjò ọ̀rọ̀ bá tí ó sì máa bọ́ sí ọmọ ìsìlẹ́yìn bá a ti bá ti ń gbá rẹ̀ lọ́wọ́ lọ́jọ́ náà láàmà wá sọ gbólóhùn a máa sọ ọ̀tẹ̀lẹ̀ kan lọ́gbà pé àdúrà tí àdébíà Muhammad sallallahu alaihi wasallam tó tún wá ní òun àtàwọn àdébíà tó bá dé òun kúndú púpọ̀ jù láwọn nífẹ̀ẹ́ sí púpọ̀ jù táwọn máa sọ lóòjọ́ àrọ̀pá òun ní gbólóhùn وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ẹni tó bá tẹ́tí rẹ̀ yóò rí pé ó ń sọ ọlọ́run bá sáfẹ́ ẹjọ́ jẹ́ pé ọ̀ wọ́n á náà dún àfẹ́fẹ́ tó ń ṣe lọ́dọ̀ ààrẹ kó o ti di aláìhánu tí ó dé ìwájú ọlọ́run ọba pé ọ̀ sáré máa gbẹ́lẹ̀ ọgbọ́n máa sì ẹbí báyìí owó ọjọ́ mùsùlùmí tó ló ọlọ́run bá fi gbé ọmọ ẹ̀yìn kalẹ̀ aláǹfààní láti jẹ́ pé káwá ń ọlọ́run ọba fún ta bá fẹ́ níjọ́ náà torí pé àlejò níbẹ̀rẹ̀ àdínkù yìí ó ní pé kọ́lù dùhárí dùhárá òyàwó àràbà dùhárá òyàwó àràbà àdúrà tẹ̀lé kọ́lù lọ́jú tó lóore jù òun náà ni àdúrà tẹ̀lé bá ṣe lóòrè àràbà àkàlàṣe ọ̀fẹ́ sàlàyé pé àdúrà tó lóore tó máa ń sọ jù àtàwọn àlébì tó fi lọ sáájú òun òun náà ni gbólóhùn láàrin láàrin lọ́kọ́ wọ́n tẹ̀ òun láṣẹ òun ìgbàlá àwọn onígbọ̀lọ̀ láti tẹ̀lé ká sí abẹ́lọ́ fọlọ́ kó dé sílé yálà kó dé bá a láyọ̀ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أتوقف الله lọ́sílẹ̀ fún ẹgbẹ́ Muhammad níbi kútú bàbá ẹlẹ́ẹ̀kejì èmi náà ní pé kámágbàgbé pé ní ìjẹjọ wọn ṣàlàyé fún wa pé lọ́dún lẹ́yìn ọ̀la máa bọ́ sí òjò àlà pa ṣé sùn máa bọ́ sí òjò àlà méjì ṣùgbọ́n gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé nípa pé tó bá ti so oṣù ìrẹ̀lẹ̀ ìjà ọjọ́ tí sáwọ́dí bá rí oṣù tó sì jẹ́ wọ́n dúró lé lórí ọjọ́ ilé ẹni káwà yòókù ló púpọ̀ ó jẹ́ fáwọn afárá mi ọ̀gá bẹ́ẹ̀ lọ. ó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ńtì lágbàáyé wọ́n tẹ̀sí títí sáwọ́dí wọ́n sì jọ yíwa fáwọn orílẹ̀-èdè tó tó ṣe pé oṣù òde yọ ní ọjọ́ sáwọ́dí kéde rẹ̀ yẹn ti ṣùgbọ́n tó látara pé ìṣọ̀kan wáṣídà olé wà fún gbogbo oṣù lágbàlá ayé ọ̀dọ̀ wọn ni àwọn alálàájú olú darapa wọn ni wọ́n ti ti sọdún kèésèlú tiwa kèésèlú tiẹ̀ kèésèlú tẹlomi ojú ọjọ́ fáwọn olùkọ́ ni pé tí ìrírí oṣù tó bẹ̀rẹ̀ lọ yàtọ̀ tí sáwọ́dí ṣe rí ọkọ àwọn olùmọ̀ ní pé bá ń tẹ̀lé ní sáwọ́dí bá tẹ̀lé lápẹẹrẹ. Àwọn ẹgbẹ́ lọ́dọ̀ wọn tá a rí ìpínlẹ̀ ìjọba lọ jẹ́. Ìyẹn ni pé àwa bá lọ ka wán. Àwọn wá ní sọ́ra tí omi wà lọ́dọ̀ ọtí Ó wá di náà inú oṣù yìí jà lọ́dọ̀ ọtí wa. Àwọn ń ta sí àwọn olùkọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn lọ rí pé ibi tí ara sáwọ́dé bá tẹ̀lé níbi rírí oṣù wọn kí gbogbo wa náà tẹ̀lé láti gbé bẹ̀rẹ̀ nìkan láti gbé bẹ̀rẹ̀ nìkan wọ́n sì ní kí lọ́gbà wọ́n ní pé kálí kí ń kúti dá ìsọ̀kúnlẹ̀ bá wà sáà gbogbo àwọn mùsùlùmí àgbàlá ayé kò ní jẹ́ pé yọ́ọ̀ máa jẹ́ pé ọjọ́ táwọn tí eh, sáwọ́dé tí wọ́n ń gàràpá làwọn kan máa làwọn sọdún léyà nínú àwọn tàbí ọjọ́ tí ń sọ níwájú ẹnìkan tó yẹ pé ń sọdún léyà làwùjọ wà lọ́jọ́ ẹni pẹ̀jọ́jọ́ àrọ̀pá wọn ni kò máa àwọn olùmọ̀ mi àwọn sọ̀rọ̀ pé ó ti wà níbi ìtúnu àwẹ̀ bẹ́ẹ̀ ló wà nínú ọdún léyà ṣùgbọ́n àkọ́kọ́ yẹn kọ́ tẹ̀ púpọ̀ púpọ̀ pàápàá jùlọ àwọn àdìsí gbẹgbẹ látọrí àwọn àdẹ́bí ọ̀rọ̀ kápájú gbogbo àlejò àkọ́kọ́ sọ̀rọ̀ lọ́dọ́. ìyẹn ni pé àwọn ọmọ wa sọ ọba àdìsí pé tí túmọ̀ sí pé tí gbogbo wọn bá lọ sọ́sìṣe tó ṣe pé òòjọ́ ta amúlùmọ̀jọ ọdún àti òòjọ́ àlàfà yẹn lọ́dọ̀ ọlọ́ òòjọ́ àlàfà lọ́bọ́ sí wọ́n ní pé ọ̀rọ̀ àdẹ́bí yìí ti kó nílẹ̀ pé ọjọ́ sẹ́yìn mùsùlùmí ló ẹ̀mú lọ́jọ́ ọdún níyà ni ìjọ náà bá lẹ́ẹ̀bá bá lẹ́ẹ̀bá ọkùnrin a bá ti ń ká lọ́pọ̀lọpọ̀ nínú lórí facebook àti lórí whatsapp àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbẹ́tàlídọ́ọ̀mù àti ń kà àti ìwé àwọn ẹni kú sáwọn ní àwọn kú sùtọ́n sùtọ́n ti wá sí ń jẹ ó ti wá sí ń jẹ àwọn ọjọ́ tí ń dín sí kábọ̀ ó ti fẹ́ bàbá o àwọn àgbọ́yé òun ní ìrìn àwọn olùmọ̀tò ọkùnrin ni wọ́n fi gbé sùtọ́n sùtọ́n náà ti fi sí sáwọn ti tẹ̀ nígbà náà máa bẹ̀rẹ̀ tó ti pé sáwọ́dí náà òun ní tí àwọn kọ́ńtì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́wọ́ ṣe fáwọn sáwọ́ sùn ṣáájú rẹ̀ tàbí òun ní oṣù àwọn tó wá wà láyé rẹ̀ lórílẹ̀-èdè ọtọ àwọn orí máa ń ṣùgbọ́n pàṣẹ kọ́ńtì yìí náà àwọn náà ń jọ́ títẹ̀lé wọn lọ́dún yìí ọ̀pọ̀ orílẹ̀-èdè ti tẹ̀lé wọn bẹ́ẹ̀ ló fi wá jẹ́ pé ìdílé ta ìtàn àdàlẹ̀ ìwà ìwà ìlú ọ̀pá ọjọ́ ọdún léyà ọdún yìí yọ ọmọ ìtàlá òun yọ pọ̀ sí àwọn amájíà ń gbé àwọn ọ̀rọ̀ pátìkà pítẹ́kì pẹ́ẹ́ bó jẹ́ pé ẹni tí ìsìláàmù rẹ̀ bá yé ìsìláàmù rẹ̀ ti dàrú mọ́ lọ́wọ́ gbogbo àwọn àwọn àfáà àwọn mùsùlùmí lọ́pàá nù pọ̀ pé amájíà lórí wáyé bọ́ọ̀ tá a máa dé àbá sọ èyí tá a tẹ̀lé lórí ilé lórí ọ̀rọ̀ ní wa o a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ táwọn ń sọ àwọn bẹ́ẹ̀ fi ta sọ́fà àtùsùdúrú ni ọ̀rọ̀ kápítà tí ọ̀rọ̀ rẹ́hùn rẹ́hùn ni wọ́n bẹ̀rẹ̀ fi gbé mi lórí agbáwì tó jẹ́ pa gbọ́dọ̀ tẹ̀lé wọn lórí rẹ̀ pàápàá jùlọ ojú táwọn àfa àtúwò kí mùsùlùmí lè bá jẹ́ ìṣọ̀kan lágbàlá ayé ìrí òsùn tí sáré ti wá rọ́sùn yìí òun ní ti òjò ọdún máa bọ̀ sí òjò túnṣe ká má wàá gbàgbé nípa ikú òjò ọ̀nà báyìí ká gba àwẹ̀ bẹ́ẹ̀ ká sọ àdúrà ń bẹ́ẹ̀ ká dún ní mà àdúrà bẹ́ẹ̀ ti ṣe dáadáa pápá jùlọ tó bá já láwẹ̀ àti ìdìbò wà pípẹ́ ni wọ́n bá já láwẹ̀ àdúrà wọn nínú àwọn tó ń gba àdúrà wọn òun tó bá náà àmọ̀dájú kọ́ náà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ tọ́nà wọn máa yé wọn rí sátánì ti sàdúrà tí wọn náà ti lè dé ìgbà kọ́ náà wọ́n bá nígbà yọ gbà lọ́wọ́ rẹ̀ pé bá bá wọn ti sọ nípa pé ohun tí máa ń bá àwọn lẹ́rù nípa ọ̀rọ̀ àdúrà náà ní pé kó wọ́n ráyà ti dé ṣùgbọ́n náà bẹ́ẹ̀ ti ẹsẹ́ òun mọ̀ mọ̀dájú kọ́ náà wọ́n bá nígbà láti yọ gbà lọ́wọ́ òun ẹjẹ́ àánú ọdún ní mà láti ní ìlọ ká máa bẹ lọ pàápàá jùlọ lóòjọ́ mọ́ni tó kó yọ ọ̀rọ̀ pa káwá ní láti nípa ń gbà ọ̀rọ̀ pa àtúngbàwẹ̀ mọ́ndé á lè bá pín èrè ọpọ́ níwájú ọlọ́run tàbá wá rẹ nìkan tọ́wọ́ ní kó wá dòjọ́ mọ́ndé ọ̀wá àgbà àwẹ̀ àwọ̀fá irú ẹni bẹ́ẹ̀ ọ̀sẹ̀rin jọ̀bọ̀jọ̀bọ̀ nù lájá tó tóbi ọ̀pọ̀ mọ̀ lọ́wọ́ ayábí ẹni tí ara rẹ̀ ọ̀yá ayábí ẹni tó rí ẹ̀jẹ̀ òsùn rẹ̀ ayábí ẹni tó ṣe pé ó bímọ lákòókò gbọ́dọ̀ jẹ́ ọmọ ọ̀dá irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọgbà ọlọ́run ọlọ́run yọ̀ọ̀dá fọlọ́wọ́n ọba gbà ọlọ́run bá ní ọ̀gbọ́dọ̀ gbà àwọn ẹni yìí ọlọ́run ọba yọ̀ ọ̀gá mú tọ́ ọba wá pa ààrẹ nínú ipò bẹ́ẹ̀ yà á ṣe lójú kòkò fún ààrẹ mo èyí tí àdúgbò Muhammad sọ̀rọ̀ sọ́nà tó sọ̀rọ̀ ẹ̀fẹ́ ni yóò tó bá gbá ọ̀rọ̀ àrọ̀ pa ẹ̀sìn ọdún kan tó tẹ̀lọ sẹ́yìn wọ́n pa ara fún ọdún kan tí ò tí ì ṣe rárá wọ́n ti pa ẹ̀ kalẹ̀ fún tàbáwá rẹ̀ nìkan tẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ bí wọ́n ti máa bá parí nù lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún lọ́dọọdún ọdún years sísì parẹ́ tọ́ba tún dọdún tí ń bọ̀ ẹ̀sẹ̀ tọ́ba tún fà àwọn ẹgbẹ́ ọdún years yóò parẹ́ kódà wọ́n lè ọdún méjèèjì ọwọ́ ọdún ọdún wọ́n ọdún kejìdínlógún rẹ̀ kẹtàdínlógún rẹ̀ ọba tó wà dúpọ̀ láyé báyìí ó lè ti ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀ náà lọ ọ̀rọ̀ sọ̀rọ̀ máa bá ẹgbẹ́ ọ̀rọ̀ ká díẹ̀ ṣùgbọ́n ọdún léyà ń léyà ń lè fíìmù ni káyára yára kí òun yọ lákòókò yìí tí tí kò fi di jọ ọdún ní sísá ilé iná ìlú òun yọ yẹn tó ló fẹ́ ṣe ní sísá ilé òun yọ lọ́dọ̀ wa lákòókò ìta wà yìí tí túmọ̀ sí pé láti six forty five láti láǹfààní káfíọ̀ wọ̀nyí láti six forty five láti láǹfààní káfíọ̀ wọ̀nyí àwọn àlọ́ six forty five bẹ́ẹ̀ náà ló ti sùn kódà tó ti five kódà tó seven o'clock seven fifteen ìdíjìnlẹ ìlà ìtàn aago méje ọkọjá àtẹjú mẹ́ẹ̀ẹ́dógún láti orí ìdìwà lọ́dún ní ìlà ìtàn títún ìgbọ́ fẹ́ẹ́ tó wákàtí kan ọdún fẹ́ẹ́ tó ẹ̀rùn tó fẹ́ẹ́ lé ní ọgbọ̀n ọ̀tẹ́jú iná ẹ̀ ní títà fẹ́yẹ káṣọ òní nìkan tó táwọn ìta mú yẹn ṣùgbọ́n díẹ̀ díẹ̀ sísún náà ìkú yìí bí ọmọ àwòrán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pàápàá jùlọ

ọlọ́run ọba àdéjọ́lá ó ti ká ṣe ọdún náà pẹ̀lú ayọ̀ ó ti ká ṣe é pẹ̀lú dòdò ó ti ká ṣe é pẹ̀lú oore ó ti ká ṣe é pẹ̀lú ẹ̀rín ọlọ́dà kan jẹ́ àkọ́dún pẹ̀lú ìbànújẹ́ o má jẹ́ àṣẹ pẹ̀lú ẹkún má jẹ́ àṣẹ pẹ̀lú ìbànújẹ́ má jẹ́ àṣẹ pẹ̀lú òkò má jẹ́ àṣẹ pẹ̀lú ẹkún dákùn jẹ́ àṣẹ tayọ̀tayọ̀ ni gbogbo ohun tí bàwá mi jẹ́ lọ́wọ́ lọ́dà ń bá a mú kó o gbogbo ohun tí bàwá lọ́kùn lọ́dà ń bá a mú kó ọlọ́mọba dákùn já sí ìjòjújáde pàdé ọdún yìí nínú àwọn òfin tó wá lóore ta gbọ́dọ̀ sàpá ti tẹ́ rẹ̀ pàpà jùlọ wọ́n dé kó ní ìwọ̀ lọ́rùn òun náà ní kọ́ aṣọ ọdún fáwọn ọmọ rẹ̀ ojú ọdún léyà gbìyànjú kọ́ aṣọ ọdún ni àwọn olùmọ̀ wọ́n lẹ́ẹ̀mejì lóṣù láti kára sọ pàpà nínú ọkàn tábà níwọ̀ lọ́rùn wọn àwọn ọmọ wa àwọn ìyàwó wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ dáníwọ̀ lọ́rùn wọn àrùn wọn tó ẹgbọ́n dùn sínú àwẹ̀ àtọ́dún léyà àrùn wọn tó ẹgbọ́n ní ìgò tútù àti ìgò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ń bẹ lọ́rùn wa káwa máa sàpáǹkì sí rẹ̀ láti jẹ́ pé àwọn ọdún méjèèjì yìí kára sọ ọdún táwọn ọmọ wa pàpà nínú ọkàn kálá sọ ọdún bí wa bákan náà ká sì máa gbàgbé láti ṣe pé ká pẹ ẹran ọdún léyà kò sí dáadáa kẹtọ wà ló ṣe lóòjọ ọdún léyà tọlọmọ wà níbẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tọ́tayọ ọkọ̀ pa ẹran lọ́jọ́ náà ó kó ọgbà tí ìbá ìsìn màjọ́ ló ti láǹfààní kọ́ pa ẹran ẹran ewúrẹ́ tó bá ti fi ọdún kan lóòkè ló ti wọlé yá o ẹran ewúrẹ́ tó bá ti fi ọdún kan lóòkè ló ti wọlé yá o láàdá náà lẹ́ẹ̀sìgbà àtẹ́yọ́

máa ń torí rẹ̀ ọlọ́pọ̀ tí wọ́n lẹ́sẹ̀ rẹ̀ àpàlà ìgbà pé lọ́dún tọ́ lọ àdébìyà Muhammad sallá sọ́jà yóò pa ẹran méjì lọ́dún ọdún bí ó máa ń pa ánu ẹran ẹyọ kan bẹ́ẹ̀ yóò da akọ ààrẹ yóò da akọ àwọn mẹ̀lẹ́bí rẹ̀ yóò da akọ síbi ẹran àkọ́kọ́ ẹran ẹlẹ́ẹ̀kejì yóò ní fọwọ́ pa ẹran ìṣ báyìí náà nílò ọ̀sán sọ́ọ́lá ọ̀sán ọ̀rọ̀ sọ́nà ọ̀pá sọ́nà sọ́ọ́lá làbíyá ti pé ọjọ́ rahmatan nígbà àlà ní ìka ọlọ́ba tó gbogbo àgbà ńlá yé wọn náà máa gba abẹ́ gbogbo ògbà tó bá pa ìtàn níbi ọ̀sán sọ́ọ́lá ọ̀sán náà ti ti ti rẹ̀ ọ̀yàtọ̀ sí mi àti ẹ tó lè rọrùn tó èmi àti ẹ ọwọ́ abẹ́ pẹ̀lú pé ọ̀rẹ́ tí mo fà yóò mọ pákó odidi ìlú yìí lọ́sẹ̀ ló pọ̀ lù ì bí ẹni àyàn ṣe ń bẹ̀ àwọn mùsùlùmí ló pín ogun ìpínlẹ̀ ọlọ́pọ̀ pàdé pẹ̀lú ọkọ̀ nípa àánú nígbàgbọ́ gẹ́gẹ́ bá wọn tàbí àlẹ́bí ṣe nígbàgbọ́ ó jẹ́ káwọn náà lè tẹ̀ lánàbí gẹ́gẹ́ bá wọn tàbí àlẹ́bí ṣe tẹ̀ lánàbí ọlọ́run bó ti gba ìjọsìn wá gẹ́gẹ́ bí ọlọ́run ti gba ìjọsìn àwọn tàbí àlẹ́bí ọlọ́run bọ́ wàlé ní ọlọ́run bí ọ́ àlàáfíà tó péye dáhùn jáde pàdé ọdún náà láti má ṣe àárẹ̀ fún wa àwọn tá a rẹ̀ ń ṣe lọ́wọ́ tí bá ń ṣe lọ́wọ́ lápá àdúgbò àlàáfíà fún wọn ẹni ó wà nílé ìwòsàn rẹ̀ bá jogún àlàáfíà fún ẹni ó wà nílé rẹ̀ bá jogún àlàáfíà fún aforíhunú láti bá wa yọ lálàáfíà dáadáa tí ó bímọ rẹ̀ láyọ̀ àtàlàáfíà má ti wọ́n fi ta àgbègbè jáde ẹni tí ń retí ìtẹ́ pé kò jogún ọmọ fóun dápò àjogún ọmọ fóun dápò àdánù gbogbo ẹni yóò ti ń wọ́ ọmọ dápò àjogún ọkọ rẹ̀ fún gbogbo ẹni yóò ti ń wájà dápò àjogún ayọ̀